الحمد لله ولي الصالحين ولا عدوان إلا على الظالمين ثم الصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وبعد ọpẹ́ ni fún ọlọ́run ọba ọba tí ó yọ̀ǹda àti kírun tààrọ̀ ìfún wa ní jàmá ọlọ́run kó gbà ní ìbáàdà àkórí ọ̀rọ̀ tí wọ́n fẹ́ máa bá wa sọ nínú Riyadus Salihin báàbù ẹlẹ́ẹ̀kẹrìndínlọ́gọ́rùn-ún bẹ́ẹ̀ ninety six báàbù wàdà ìsọ́ ìbí ibi tí wọ́n ti ń sọ̀rọ̀ nípa ìdágbére kéèyàn máa dágbére wàwá sí ìyàtì kí kéèyàn sì máa sàsọtẹ́lẹ̀ ìndà fìrọ́ọ̀kì hí nígbà téèyàn bá fẹ́ kúrò láàrin àwọn èèyàn lè sáfárí yóò fẹ́ rìnrìn àjò ni wàgọ́ ìrì àbí nǹkan mi wàdùá ìlà kásàdúà fẹ́ni tó fẹ́ fi wá sílẹ̀ yẹ wọ̀tọ́lá bí dùá ìmìnì kásìtò ní kò náà ó ṣàdúà fún wa ibẹ̀ ni Imam Nawawi ti wá mú àyà Suratul Baqara sura 2 one hundred and thirty three sura ẹlẹ́ẹ̀kejì àyà ẹlẹ́ẹ̀kejì lé ní àádóje àti ìkẹtàléláàádóje ọlọ́ni wà wá sọ bí ha Ibrahim banihi anabi ibrahim alayhi salatu wassalam sọ àsọtẹ́lẹ̀ pẹ̀lú rẹ fún àwọn ọmọ rẹ wa Yaqubu bẹ́ẹ̀ náà ni anabi Yaqubu náà sọ àsọtẹ́lẹ̀ fáwọn ọmọ tiẹ̀ kí ni àwọn méjèèjì ń sọ wọn ni ya baniya ẹ̀yin ọmọ mi inna Allah astafa lakumudina dájúdájú Allah ẹlẹ́dàá yín istafa ó ti ṣáà lè ṣáò làkún fún yín àdín ẹ̀sìn ẹ̀tì lẹ́sìn fala tamutunna ẹ ò gbọ́dọ̀ kú illa wa antum muslimun àyàfi kẹjẹ́ olùjúwọ́ jùsẹ̀ sílẹ̀ fọlọ́n kẹjẹ́ mùsùlùmí èèyàn gbọ́dọ̀ kú àfikún jẹ́ mùsùlùmí am kuntum shuhada ọlọ́wọ́ ń béèrè lọ́wọ́ àwọn yahudi àti àwọn nasara the jews and the christians am kuntum shuhada ṣe wà ń bẹ̀ ni ìdábọ̀rọ̀ Yaqub al-mautu nígbàtí ikú dé bá Yaqub tó fẹ́ jáde láyé ìkọ́ọ́lá libanihi <clears throat> nígbà tó ń sọ fún àwọn ọmọ tiẹ̀ pé ma ta'buduna min ba'di kí lẹ́ máa sìn lẹ́yìn tí ń bá lọ tán tí ìbá sí láyé kọlu àwọn ọmọ rẹ̀ fọ ń náà a ọlọ́hun rẹ̀ wa ìlàhà àbá ìkà àti ọlọ́run àwọn bàbá ńlá ibrahim bàbá bàbá ibrahim wa ismail àwọn bàbá rẹ̀ tó jẹ́ ismail wa ishaq àtàwọn ishaq yẹn pé àwọn bàbá yakub ẹni tó bí olàǹpè ní ishaq ishaq ẹni tó bí olàǹpè ní ibrahim ìgbà tí yakub wá ń sọ fún àwọn ọmọ rẹ̀ àsọtẹ́lẹ̀ nípa ẹ̀sìn àwọn ọmọ rẹ̀ ẹ̀sìn àwọn bàbá rẹ̀ tani bàbá rẹ̀ orí ishaq talẹ̀gbọ́n ishaq ismail wọ́n á àwọn bàbá ẹ̀ àti ibrahim ẹ̀sìn wọn láàmú afẹ́ ilahan wahidan ọlọ́run ọ̀kan ṣoṣo wa gbogbo wa lahu ọlọ́run jù <clears throat> àwọn ẹ̀kọ́ pọ̀ ẹ̀kọ́ alákọ̀ọ́kọ́ òun ni pé kéèyàn nǹkan tó ń ṣe ní àmọ̀dájú ẹni tí ò bá tó ń ṣe lámọ̀dájú kò lè fi mẹ́lòmíì torí pé tó wáyé pé ẹ̀sìn ìmọ̀ ọlọ́run tá Islam yìí kò dára náà bí Ibrahim lójú ni tó bá kò lójú ni wọn ò lè ọmọ wọ́n á kàn fi wọ́n lẹ̀ ní pé kó kálukú ṣe ètò ìgbọ́ ẹ̀ ló ń ṣẹlẹ̀ láwùjọ wa lónìí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí torí pé nǹkan tó ń ṣe yẹn kò dá lójú kò gbàgbọ́ yí ẹ̀ bí ọ̀rọ̀ tí bàbá àti ké máa ń sọ pé mo gbọ́ mo yà ló pọ̀ jù hmm, mo gbọ́ mo yà kò ní sọ àsọtẹ́lẹ̀ fáwọn ọmọ ẹ̀ yóò wá fáwọn ọmọ ẹlẹ́yìn tó bá wù kálukú ni kó ṣe rẹ̀ èdè ló yàtọ̀ ọlọ́run kan là ń pè ọ̀rọ̀ tẹ́lómi máa ń sọ nìyẹn bọ́mọ ẹ bá di kèfèrè ní kò ṣe nǹkan kan nǹkan táwọn bàbá wa ń ṣe náà nìyẹn kálukú lọ́lọ́run fún lọ́pọlọ tiẹ̀ ìdí tó fi sọ bẹ́ẹ̀ ni pé nǹkan tó ń ṣe kò dá lójú lẹ́yìn ìṣẹ̀lẹ̀ omi yẹkín kò sí àmọ̀dájú lórí nǹkan tó ń ṣe wàlẹ yẹkín làyà àti ìlà min ìmẹ́ni sọ́ọ̀dìkìn bẹ́ẹ̀ sì làmọ̀dájú ò lè wá àyàfi kéèyàn nígbàgbọ́ òdodo lórí nǹkan tó ń ṣe àkọ́kọ́ àìkọ́tà àkọ́nù a sì rásọ àárí orí pa eléyìí nínú pé ọlọ́run sọ pé Ibrahim sọ Yakubu sọ a jẹ́ pé Ibrahim anábì Ibrahim ó ti sọ fún àwọn ọmọ rẹ̀ náà àwọn ọmọ rẹ̀ yẹn ọmọ tí Ibrahim bí Ismail àti Isaac nù wọn Isaac tún ti sọ fún Yakubu ló jẹ́ kí Yakubu wọn sọ fáwọn àti àkọ́kọ́ ẹ̀kọ́ tàà fẹ́ kọ́ ni ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì ó ní wípé àsọtẹ́lẹ̀ yìí ó ń láti wáyé nígbàtí ẹ̀ bá rí pé ikú ti súnmọ́ òun ẹ̀rìkọ́ ọlọ́run ọba sọ pé amkuntum ṣùhàdá ọlọ́run sọ fáwọn yẹ̀húdí kankan ló ṣẹlẹ̀ ń bí tọ́lọ́run fi ń sọ̀rọ̀ yóò ń gbà táwọn yẹ̀húdí àti nàṣárá tí wọ́n sọ pé èèyàn ò lè wọ àlìjẹ́nà àyàfi tó bá jẹ́ yẹ̀húdí àbí nàṣárá you cannot be an inmate of paradise unless you are a Jew or a Christian lọ́lọ́run wá ń sọ pé ọ̀rọ̀ tẹ́ sọ yẹn ò correct kò bá mu nítorí pé Ibrahim kìí ṣe yẹ̀húdí yẹ̀húdí ó bẹ̀rẹ̀ yẹn wọ́n mú wá látara yahud tí wọ́n pè ní juda ẹ̀rí pé àwọn ọmọ obìnrin kan tó kọrin nígbà kan bọ́ CAC nígbà tó kí Jésù bẹ́ẹ̀ bó ṣe wà ní ẹ̀gbọ́n christian náà máa ń sọ di ìsìn kìnìún ẹ̀yà kìnì juda juda yẹn ni judaism ẹ̀rí pé orúkọ ọ̀kan nínú àwọn ọmọ ọmọ tí yakubu bí ni sofi wa lẹ́sìn ibrahim ṣé ibrahim tó ti kú tọmọ tiẹ̀ tó ti kú tọmọ ọmọ ẹ̀ ti kú ṣé ẹ̀sìn ọmọ ọmọ ìsàlẹ̀ ló ń ṣe ni ìmọ̀ bóyá yẹn yé nìyí ìyẹn làkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì náà sọ̀rọ̀ ẹ̀sìn christian àwọn ọmọlẹ́yìn christian yẹn ṣé jésù tó jẹ́ pé nísàlẹ̀ nísàlẹ̀ nísàlẹ̀ músá fi dé dáúdù dé lẹ́yìn músá zakariya dé suleiman dé lẹ́yìn wọn ni zakariya ṣẹ̀ wá dé lẹ́yìn ọ̀rẹ́yìn àsìkò zakariya yẹn zakariya ló bí yáhíá àsìkò tí wọ́n bí yáhíá ni wọ́n bí jésù tí ẹ̀sìn yẹn ni ibrahim wá ń ṣe ìbò ni ibrahim ṣe fẹ́ jẹ́ jù ìbò ló ṣe fẹ́ jẹ́ christian kò possible lọ́lọ́wọ́n ni kí làásọ tẹ́lẹ̀ táwọn èèyàn sọ fáwọn ọmọ wọn kílẹ̀ yìí ṣe àsọtẹ́lẹ̀ táwọn sọ ní wípé iná lọ asọ́fà alákòmọ̀dì ọlọ́run ti ṣa ẹ̀ṣà ẹ̀sìn fún yín ẹ̀sìn yẹn náà ní islam iná dínà ìndà lọ ilẹ̀ islam islam nìkan lẹ̀sìn ló sọ ibrahim wa nífa látàmùtúnà ẹnikẹ́ni ni yóò gbọ́dọ̀ kú ilá ku antum àbí kẹ́ ẹ juwọ́ joseph sílẹ̀ fọlọ́ kẹ́ ẹ jẹ́ mùsùlùmí ẹ sì rí pé náà lọ́lọ́run ọba sọ iná dínà ìndà lọ ilẹ̀ islam ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين ní tó ń jẹ́ إسلام lọ́dọ̀ Ọlọ́run Islam nìkan ni ẹ bá lọ wá nǹkan míì tó yàtọ̀ sí Islam tó wá gbà mú lẹ́sìn tàbí tó pè lẹ́sìn Ọlọ́run ni tó bá dijọ́ gbé ìgbé ànígbà lọ́wọ́ ẹ̀ tó bá yóò wá tún jẹ́ ọ̀kan náà àwọn ẹni òfò tí o bá ní òfò olómi ẹ̀fọ́ ṣe òfò ti ẹ ju ọ̀rọ̀ omi ẹ̀fọ́ lọ níjọyìn torí ta bá ti di omi ẹ̀fọ́ nù ó parí ṣùgbọ́n òun di ọ̀rọ̀ tí ó parí yóò mọ jìyà ayérayé lọ́nà tí ó sì lè bọ́ mbẹ́ so káwa náà máa sọ fáwọn ọmọ wa pàápàá ta bá ti rí pa ń dàgbà ẹnìta ìmìkú lè dé a máa sọ àsọtẹ́lẹ̀ ẹlẹ́ẹ̀kẹta nú ẹ̀kọ́ ta kọ́ mi ni pé kò sọ́mọ téèyàn tẹ ọ̀rọ̀ mọ́ létí tó sọ àsọtẹ́lẹ̀ fún tí ò ní dúró lójú ọ̀nà yẹn ẹ̀rí àwọn ọmọ Yakubu tí wọ́n ń sọ ni Yakubu ń lọ́wọ́ wọn wọ́n wá ń sọ pé náàbùdó ìlàhàkà á ọlọ́run rẹ̀ ọlọ́run fi rẹ̀ Yakubu ọlọ́run fi rẹ̀ Yakubu náà sì ni ìlàhà àbá ìkà òun náà lọ́lọ́run àwọn bàbá rẹ̀ ló dá gbé kalẹ̀ wọ́n tún Ibrahim Ismail Isah ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ lónìí yẹ pé bàbá bàbá wọn tàbá lọ́mú látòkè bàbá bàbá bàbá àwọn mùsùlùmí bàbá bàbá bàbá àwọn mùsùlùmí bàbá bàbá àwọn mùsùlùmí ṣùgbọ́n àwọn ti di kiri yóò lónìí kí ló fà kò sí àsọtẹ́lẹ̀ kò sí àwùmọ̀ ṣàlàyé fún wọn wọ́n kàn fi wọ́n lẹ̀ mo mọ ọba ìlú kan tó máa ń sọ a ní hostel a ní boarding house ni bàbá àwọn ju àwọn sí àwọn onímọ̀ nípa ẹ̀sìn òjẹ́ káwọn kọ́ ẹ̀sìn òjẹ́ káwọn kéwòn bọ́dí house bọ́dí house làwọn lọ títí títí ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí ló ń ṣe yẹn náà ní ìsín o kéèyàn wo sùkúù tí ò fi ẹ̀sìn ẹyọ kan ṣoṣo ń bẹ̀ kéèyàn wá lóun fẹ́ kọ́mọ òun ó kàwé àwa lọ jù sí bọ́dí house tó bá tún di àsìkò ọlídé tó yẹ kọ́mọ ó wálé bó tiẹ̀ jẹ́ kéwù kan ló yẹ kó ké àwọn sùkúù yẹn sọ pé wọ́n lọ fún excursion wọ́n lè sọ pé wọ́n lọ South Africa wọ́n lè sọ fún pé wọ́n lọ sí Lesotho wọ́n lè sọ fún pé wọ́n lọ sí England wọ́n lè sọ fún pé wọ́n lọ sí Russia wọ́n á tó gbogbo àsìkò ìyá ní ọmọ ìfináwó tí è ṣe àwọn owó kékeré irú ọmọ yẹn tó bá wá jáde tọmọ yẹn bá yàyà kú yà ẹ hàn náà bóyá di atheist ẹni tó tiẹ̀ ní òsọ lọ́run rárá àbódìnà sọ́rọ́ ọmọ yẹn nígbà tí bàbá yìí kọ́ lẹ́kọ̀ọ́ kò sàsọtẹ́lẹ̀ ìyẹn ti wá pọ̀ láyé ń sìn tẹ́bá sọ fẹ́ lómi yẹn ní skul yẹn ní standard standard kí ló ní kúfúrú standard oní ní sítándàdì kèfèrí kí ni wọ́n ń pè ní sítándàdì lọ́dọ̀ àwọn kèfèrí ní tí ò ní nǹkan ṣe pẹ̀lú ọlọ́run béèyàn mọ mathematics jù bẹ́ẹ̀ lọ ò lè dọ́lọ́run mọ́ ọ̀rọ̀ ẹnu kọ́ hmm? kì í sì ṣe tètè bọ́ọ̀lì máàsì lè ní ní yunifásitì mo dẹ̀ ká láti primary school mo kà secondary school mo jáde yunifásitì ní ìtì ìrí nìkan ṣo ti dá ọlọ́run torí ẹlòmíín lè jiyàn pé èèyàn lè ka wà láìní ìríbi tí wọ́n fi kọ́ wa àwa wọ́ọ̀kì equation kan ti fi àwa wọ́ọ̀kì ẹ̀dọ́dọ̀ aláwò kò sí kò sí àfi tí mo ti ẹ̀gbọ́ ni pé kò sọ ń bẹ̀ torí pé professor olúgbùnmọ̀ the first professor of mathematics in Africa ọmọ èkìtì ní ni ó ti kú ó kọ̀wé kan táàmù ń kàńgbà yẹn ní three hundred level à ń pè ní real analysis nínú analysis yẹn kọ́ọ̀sì kan tí àwọn síbẹ̀ǹtì máa jẹ yín sí ni anyway kí n fi yẹlẹ̀ mo wo interview rẹ̀ báyìí lórí NTA Ìbàdàn nígbà yẹn tipẹ́ o tí wọ́n bẹ̀rẹ̀ pé prof since as if you are saying no god ó lóun ò sọ bẹ́ẹ̀ àwọn wá kóòtù pépà rẹ̀ kan tó kọ nínú àwọn pépà tó kọ tó fi di prof ó wá ní àà ah, ó ní sọ ni pé the existence of god is like the existence of real numbers ní tóun sọ ni pé bíbẹ ọlọ́run dàbí ìgbà tí òǹkà náà wà ní pé ó fi bíbẹ ọlọ́run jọ bíbẹ òǹkà kí là ń pè ní òǹkà ení èjì ẹ̀ta ẹ̀rin bí ení èjì ẹ̀ta ṣe wà ẹ lọ́lọ́mọ wọn ẹjọ́ sójọra wọn ṣé one two three one two three lè dá nǹkan kan àti ah, tó ń sọ nìyẹn pé bọ́lọ̀ ń ṣe rí ni tó ń sọ fún ẹni tí ò bá gbọ́ yé ni pé God is the creation of our own imagination ọlọ́run jẹ́ àwa la fọpọlọ dálẹ̀ kọlọ́run wà àwa orí wa gbé kalẹ̀ pé nǹkan kan jọ lọ a ní ení èjì ẹ̀ta ení yẹn a lè ti yí padà kó má jẹ ení mọ́ sọ bẹ́ẹ̀ so it's the creation of our nítorí fún ẹni tí ò bá gbàgbọ́ yí ọ̀rọ̀ rẹ̀ tó kéèyàn wá jẹ́ rínà alálìsì nísìn kó jẹ́ pé student olúgbòmọ̀ ní ọ̀dọ́ rẹ̀ ló ti ṣe phd ṣáà pé rò rí téèyàn náà ń gbé kiri yìí so ààrí ìta ń bẹ àyàfi kéèyàn kẹ́kọ̀ọ́ ẹ̀sìn téèyàn bá ti kẹ́kọ̀ọ́ ẹ̀sìn yóò sọnù pátápátá nínú ẹ̀kọ́ ta tún rí kọ́ ń bẹ̀ òun ni wípé ànábì yakubu ó ń béèrè lọ́wọ́ àwọn ọmọ rẹ̀ ni onímọ̀ táàbùdúnà mi bàjẹ́ àsọtẹ́lẹ̀ nìkan kó tún bí wọ́n ẹ̀sọ́ lójú ìlú báyìí gbọ́ sí tó ní náà mọ́sí àwọn ọmọ wa ọlọ́run mélòó ló wà ìwọ tó bá délé ní lọ bèèrè lọ́wọ́ rẹ̀ ó rí fọ́mọ mi yóò dọ̀ ọlọ́run pé mẹ́ta lọ́kàn ẹni torí pé léèwé tó sọ sí tí wọ́n sọ nìyẹn náà tó sọ sí AUD ni mo lọ tíṣà kan kó wa nínú kọ wa orin Jésù ló ó fi hallelujah ó fi sínú nígbà tó ń kọ́ wa lónìí wà á bá wa jẹun olúwa wà á bù sí oúnjẹ wa sì jẹ ká bá ọ jẹun lọ́rùn o ànínú aud kó tó di bá àwọn màálìmù ṣe wàá kọ́ wa ní Allahumma at'imna khayran wa barik lana fi bukulina ya Rabb fi bukulina ya Rabbal alamin pẹ̀lẹ́ fún àmọ́ pè dáadáa ń gbà yìí nínú aud ni mò ń sọ yìí o. Hmm? àwọn orin kiri nàṣọ́rọ̀ so a béèrè lọ́wọ́ ọmọ wa mélòó lọ́lọ́run ọmọ mi ò ní mẹ́ta ọba ìṣùn pọ̀lọpọ̀ ọmọ ni ó sọ bẹ́ẹ̀ tó wá mélòó lọ́lọ́run ẹlòmí ni ọmọ mi ò dáhùn pé kí ní oúnjẹ bẹ́ẹ̀ yóò béèrè lọ bàbá rẹ̀ padà ọmọ mi ò ní kò yéhùn wọ́n lọ tíráì rẹ̀ pọ́ mẹ́kò bíńsì àyàfi ẹni tó bá kọmọ ẹ̀ nìkan lọ́mọ rẹ̀ lè dá lóhùn pé ìlàhùn wáhídùn ọlọ́run ọ̀kan ṣoṣo ló wà tó wọ́n béèrè tó ń torí náà nínú àkórí ọ̀rọ̀ ọ̀rọ̀ tó ṣe pàtàkì ni ànábì wa ó ń béèrè lọ́wọ́ àwọn ọmọ ni rẹ̀ so ọlọ́run ṣàánú wa tó gbogbo àwọn ìdílé táwọn ọmọ wọn ti yàyàkuyà lónìí àìsàsọtẹ́lẹ̀ fáwọn ọmọ àìkọ́ wọn lẹ́sìn kọlọ́pọ̀ ló fọ ọmọ ẹlẹ́ kó máa ṣe tó ọlọ́run kó fún wa lágbọ̀ọ́yé ọ̀rọ̀ rẹ̀ dáadáa wa ọlọ́run tí ó bàjẹ́ àlékún dáadáa ọlọ́run kó ṣe fẹ́ nípa ọ̀kan wa àwọn ọmọ wa ọlọ́run yà wọ́n ní kékeré o àwọn tó sì ti ṣánko lọ́nu wọn abẹ́ ọlọ́run ọba lékè ọlá kó bá ní dá wọn padà sínú Islam àwa fúnra wa náà lọ́mọ jẹ̀ká ṣínà wà lókun àtàgbára. ìta gbọ́ yìí ọlọ́run jẹ́ kó wúlò fún wa má ṣe ní ìbàlẹ́jọ́ aburú fún wa ní kọ̀rọ̀ sàárẹ́ àti gbangba alìkíámà jẹ́ wúlò fún wa láyé ní kọ̀rọ̀ sàárẹ́ àti gbangba alìkíámà ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما وبجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء وبجعلنا مقيم الصلاة ومن ذريتنا ربنا وتقبل دعاء ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وسلم تسليما كثيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته